Once again, Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 21st of July 2021. Here is a peaceful protest for the release of our father, Chief Sunday Adeyemo Igboho. Now, now, now ẹ máa share broadcast ẹ̀yin tí ẹ bá ń wò and we want you to hashtag I stand with Sunday Igboho Igboho is not a criminal ẹ máa share broadcast as you watch this broadcast kindly share. Free Sunday Igboho right now. Free Igboho now as you can see ẹ ti rí báwọn èèyàn ṣe ń fi ẹ̀wọ̀n. Wapya unuo Koiki Media bringing the work closer to your dusters? Today being the 21st of July 2021. Thank you very much for please hashtag I want us to involve our mainstream media here. We have different media houses, we have the channels, we have the uh, MITV and other media houses here. Quick media, bringing the work closer to your doorsteps. so many people here. They are going to join each other. We have the BCUS here too. Believe kí ẹ máa hashtag I stand with Sunday Igboho Sunday Igboho is not a criminal ẹ máa hashtag ẹ̀ ń connect CNN connect Fox News connect every other media houses. Igboho is not a criminal ẹ máa share broadcast yìí. is not a freedom fighter stop fighting Igboho freedom fighter. Stop dressing Igboho. Go to Kumi. Go to Ekora. Go to North. We are Yoruba land. We are freedom fighter people. Stop Osha. Stop dressing Osha. Igboho. Osha. Igboho. Osha. Koiki Media bringing the world closer to your doorstep. This is to tell you how good, nice, and um, good being Igboho is. Igboho. Osha. Igboho. Osha. people are here protesting for the rights and freedom of Chief Sunday. Adeyemo Igboho Osha. Koiki Media bringing the one closer to your doorsteps. Today being the 21st of July 2021. As you can see, ẹ máa share broadcast ẹ hashtag I stand with Sunday Igboho. Igboho is not a criminal. This is a peaceful protest as you can see. Òòṣà! Òòṣà! Òòṣà! Òòṣà! Can you see what is being written here? We call on the Benazir government, the Kotonu government. See what is happening here. Free Sunday go now. hashtag Free Sunday go now now. It's not a Yes. Because God is bandit. Yes. Because a criminal. Yes. Because a criminal. Yes. We love him. Yes. We love him. We like him. Yes. We fight for the mercy. Yes. We fight for the mercy. Yes. We love him. Yes. We fight for the mercy. Yes. We crucify him. Yes. Leave him. Yes. You ah. can see Chief Sanego is fighting for freedom. Not going back. You can see I stand with Sunday Igboho. You can see free Igboho now. Free Igboho now. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Igbó. Òòṣà. Ẹ máa ṣáàjẹ́ yín tẹ́ bá ń wò ó. Igbó. Òòṣà. Oyin Kimi, they bring bringing the world closer to your doorstep. Ẹ máa share broadcast yìí. We are warning you. We are warning you now. You have to back from Chief Sunday Igboho. You go, Chief Sunday Igboho is not a criminal. He's not a criminal. He's not a bandit. Why are you running after him? What did he do? What did he do? World, you should come and interfere. You want the whole world, to should come and interfere. We need your, we need your assistance. We need your support. Please come to assist us come to assist us Igboho is not a criminal. we call on our kings, àwọn ọba wa ẹ sọ̀rọ̀. Força! Igor! Força! Igor! Força! Igor! Força! Igor! Força! Igor! Força! Igor! Força! Igor! Força! Igor! Força! Yoruba anthem! Once again, Koiki Media bringing the work closer to your doorsteps. They being the 21st of July 2020. Amen. Nigerian police free Igboho. Now. Free Igboho. Now. Free Igboho. Eh, eh, we Igboho. share broadcast to Koiki Media, bringing the world closer to the States. Maxia Broadcasting, Koiki Media bringing the workflows at your doorstep. ìpàtẹ́ ìpàwọ́pá ẹ má pa Sunday Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa bẹ́ẹ̀ ṣe pa rárá ẹ má pa Sunday Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa bẹ́ẹ̀ ṣe pa rárá ẹ má pa Sunday Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa bẹ́ẹ̀ ṣe pa rárá. Papa. Express now. Representative bringing the world closer to your doorsteps. Àti ń bọ̀ sí Soka báyìí. Ẹ broadcast We are not satisfied with the amount of viewers here. má pa Sunday Sunday see the amount of love people have for this man named Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Fúlàní ìṣọ̀kan náà Oòduà. Sunday ò ṣe pa. you can see Lagos Ibadan Expressway. This is a peaceful protest for the release of our father, Chief Sunday Adeyemo Igboho. Koiki Media bringing the workers at to your doorstep. Today being the 21st of July, 2021. Avanti! Vai Turbante! Stop! One, two, One, two three, go! MR Chef broadcast to Koiki Media bringing the world closer to your doorstep. can see all was being lifted up. This is a peaceful protest here. This is Soka, Your State, Ibadan, Nigeria. Sunday Osepa, Sunday Osepa, Sunday Osepa, Bàtà Ìpàdọ́lá Ẹ̀fọ́pà Sunday, Sunday Osepa, Sunday Osepa, Sunday Osepa, Bàtà Ìpàdọ́lá Ẹ̀fọ́pà Sunday, Sunday Osepa. You can see the way you kid Abiola, you can't kid Sunday. you very much for the hashtag. I'm Ashia Broadcasting. peaceful protest as you can see. ṣé ìgbòho ni. kí ló ṣe tó fi ṣé ìwọ ni kéèyàn jà fún aráàlú ẹ̀ not a criminal. ẹ̀tọ́ mi àtọmọ yín ọ̀la ni wọ́n jà fún. wọ́n á fi sílẹ̀ ṣó yẹ yín ẹjẹ sọ fún ẹjẹ sọ fún ní òsèlú kalaro yìí ẹ wọ́n ti dá sí àwọn àgbàlagbà ti dá sí ẹ rí i pé wọn ò lè gbé wá síbi wọn ò lè rí wọn ò lè wá síbi ọ̀tá ẹ bá wa bá wọn sọ̀rọ̀ o ẹ bá wa bá wọn sọ̀rọ̀ sà ẹ bá wa bá wọn sọ̀rọ̀ o dá rárá nígbà tí wọn bá lè máa mú àwọn tó ń sọpọ́ọ̀tì àwọn bandit kò sí rísì kò sí rísì láti ààrẹ ti Ìgbòho ó ń jà fún For now, we are shutting down the street for just 10 minutes. They are shutting down the street for just 10 good minutes. For just 10 good minutes, this road is going to be shut down. Ẹ bloque. That's good, that's good. Ma'am, do you have something to say? Don't worry, just keep on. Ah, it's fighting for our rights now àwọn olórí burúkú tó pẹ́ wọ́n wà lọ́dọ̀ tó pa ọlọ́run kò tó wà pa wọ́n dájú ọlọ́run pa wọ́n rẹ ta ló wà á fi. ẹ tí wọ́n lọ mú ẹ fẹ́ ẹ fẹ́ máa wọ ẹ̀jẹ̀ ibi tí tó máa ń rú ẹ tó bá tẹ̀ pọ̀. àṣẹ lágbára lọ thank you very much. bàbá aláàánú ni Sunday aláàánú mẹ̀kúnnù ni kí wọ́n gbélé fún wa. ẹni kínú. wọn gbọ́dọ̀ kábíyèsí fabiola o. They are shutting down the road for just 10 minutes. this road is going to be short for ten minutes ìṣẹ́jú mẹ́wàá nìkan ìṣẹ́jú mẹ́wàá nìkan. free chief Sunday Igboho. ìgbà tó bá tó máa filẹ̀ náà lẹ́yìn náà máa tó kú. ẹ tó bá lẹ́bọ̀ lẹ́rù ten minutes péré ten minutes. It is just ten minutes. just ten minutes respect chief for his sake Toriti, Toriti, torí ti wa ni bàbá ṣe ń just ten minutes. ilé yorùbá pọ̀ nǹkan tá a fẹ́ lé ilé ìwọ̀n tẹ̀sírí this is a good citizen Yorùbá nation citizen ó tún ó tún fi mọ́tò block ojú ọ̀nà ó tún fi mọ́tò block ojú ọ̀nà Kessy is a good Yorùbá nation citizen no pa no passing no passing by no movement no passing away. Just ten minutes. You can see this is Soka Junction. Koiki Media bringing the work closer to your doorsteps. I'm máa share broadcast yẹn tí ẹ Please share this broadcast. Tó share broadcast yìí. This is a necessity. Ẹ má gbẹ kúrò. the president of this country. Hausa Fulani is a, is a, a, a standing of this, standing president of this country. Nigerian soldier leader is a Hausa Fulani. All the chiefs. All the chiefs. Hausa Fulani. And so now, Chief Sunday Igboho came out in order to fight for his people, for his tribe, and federal government. They are not they don't see what he's doing as a right thing they are always they are always they are always make trouble on him they are always making on him yes. what did he do he didn't commit any offense he doesn't commit any offense he's fighting for us yes. he's fighting for us yes. nobody we are the only back we are coward before but Sunday go he can boldly come out and Lead us. he let he let us know that uh, what they are doing for us is not right and when this man came out since that time the federal government behind him the federal government behind him dey always trouble him dey always trouble him till what they just did day before yesterday what this man dey do so we are hugging to the work our demand to free sunday igboho now to free sunday igboho we want federal government to free sunday igboho to to remove his name from, from wanted. from wanted list and from and top list our boys under Abuja. and they should release our boys and Abuja that have been detained since like three three and weeks ago both, Le uh, both Abuja and Lagos please we are hugging federal government they, they, they should please and please they should hear our voice they, they should hear seventy seventy million Yoruba voice we are just pleading we don't want to give them the ultimatum it's because we have been giving them ultimatum and they are no effective no effective now if if they don't comply with us we are ready we are ready we are ready for them i won say more than that we are ready for them. ẹ bá àlẹ́ kẹ́ máa lọ ẹ bá àlẹ́ máa lọ ẹ bá àlẹ́ máa lọ ẹni ọdún kò dúró ẹni o. Thank you ọdún Face me, face me here. Face me here. Bọ́sọ̀rọ̀ Sande ò ṣe pa. Ẹ̀gbọ́n jẹ̀dá gbúrò. Sande ò ṣe pa. Sande ò ṣe pa. Koiki Media bringing the world closer to your doorsteps. As you can see, it is peaceful and fun here. It is both peaceful and fun here. Today being the 21st of July 2021. What about a funny blowjob? ó tẹ́ wa lọ́rùn o kí á fi Ìgbòho lẹ̀ kí é ṣe ẹlẹ́sẹ̀ kí á lọ máa máa Fúlàní sí pààyàn ká lọ sí owó Ṣakí. bẹ́ẹ̀ ni kọ́ lọ Sambisa Koiki Media bring it the world closer to your doorsteps. Good afternoon, Fresh FM. Sorry, kí ló ṣẹlẹ̀ náà? Ìgbà tó jábọ́ sí ilẹ̀ yìí. Ṣé kò sáà ṣẹlẹ̀ sí? Ìgbà wo ló jábọ́? Ó gún ọkọ̀ náà. Thank you. ṣeun kàmí Sunday ò ṣe pa o ìpa tó ń pa Sunday Sunday ò ṣe pa Sunday kò ṣe pa o. Fresh FM. Thank you very much. Do you have anything to say, sir? Ah, well, Pending the they must, release Igboho. Yes, sir. That's all I have to say. Yeah. They must release it. Yeah. Thank you very much, yeah. sir. Ah.

fresh fm fresh fm wọ́n wà ní. ayé ẹ kú iṣẹ́ lọ nígbà tí mídíà pàdé mídíà. kí lè bá ní ṣe síbi sàn. kí lè bá ní ṣe síbi àti ẹ̀wọ̀n mú Sunday Igboho bàbá. Ah, ẹ mọ̀ pàwọ̀ ò dákẹ́ láti ilẹ̀. láti ilẹ̀ eh, ìrànlọ́wọ́ la fẹ́ ṣe lé alọ́wọ́ orí ẹ̀gbẹ́ ni. àbúrò òyìnbó jẹ́ sọ́gà mi ayéfẹ́lẹ́. ayéfẹ́lẹ́. àlẹ́ lórí ọ̀rẹ́ àti látàárọ̀. látàárọ̀ ìrànlọ́wọ́ la fẹ́ ṣe lọ́wọ́ díẹ̀ ara àwọn yàtọ̀ tó fi ń gbọ́n sílẹ̀ kò lè rí o ṣé ẹ kó rí bẹ́ẹ̀. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ọ̀dà kájíkà bí wọn lò ẹ bá ti Thank you. It is a peaceful and fun protest. Gẹ́gẹ́ bí ẹ ti rí tó ń ṣẹlẹ̀. Ọ̀gá

never rape anybody. Never, never. Why do they want to arrest you? Why do you want to kill him? Why did you see what they said after he was alive? Okay, is it? No, he's never a politician. He's not Abiola. Never, you know. He, doesn't have. So I don't really understand why they want to kill him. So we are begging, we are pleading to you, federal government of Nigeria, don't give up power. Free the republic, the republic. We are begging you. You can see all Yoruba people are here to protest about children oh, they Please, don't release him to the Nigerian government. Please, the government can only solve the Please, we are begging the carry your to pray. Today is the second day of the January festival here. They rely threatening they come with our people. But no, they are threatening Chief Sunday Adeyemo Igboho Oòṣà. He's the only one speaking for Yoruba. All the entire race of Yoruba is the only one speaking. So now why they want to kill him? They don't need to kill him. Please, we are begging. All of our Obas in Yoruba land, we are begging you, Baba Oba. We are begging all of you, please come to Chief Sunday Adeyemo Igboho Speak for Chief Sunday Igboho Adeyemo. Igboho is never a is never is never a. Your name, sir. Igboho is never a bandit. Your name. So please, it's never a terrorist. We Your name. We are pleading. We are pleading. Igboho. ó ní kí ni iṣẹ́ ìgbà yẹn bá ṣe lọ ẹ gbà tó tó lọ ẹ gbọ́ lè kájọ bá ṣe ẹ bá bá mi kà ọjọ́ ọmọ tó lọ wájọ lọ. Thank you. is coming from you. And somebody just opened door. Oh. Wọ́n sílẹ̀ kò mọ́ lára mi náà. Ẹ gbọ́ ọ̀gá ni pẹ́sìtà ó kú náà. Wọ́n ti gbé lọ náà. Wọ́n sílẹ̀ kò mọ́ lára mi. Wọ́n sílẹ̀ kò mọ́ lára mi lórí kí. Ẹ ọ̀kadà yìí. Àwọn mẹ́rin ni wọ́n jọ jọ́mọ̀ láti Èkó. Yeah, yeah, yeah, yeah, yeah gbé sí ẹ̀rọ àwọn onímọ́tò yẹn náà náà náà kí lè lè sọ sí in tó ṣẹlẹ̀ sí bàbá wa Ìgbòho. kò sẹ́ni tí kò sọ́mọ Yorùbá tí mo dùn sí gbogbo ojú ṣẹlẹ̀. ẹ máa bọ̀ ẹ máa wọ́n tó ẹ máa sọ̀rọ̀. Ìgbòho ẹ ká máa kọ orin yẹn kẹ́lẹ́ máa kọ eh, àwọn yẹn kámẹ́rà yẹn o àwọn táwọn máa ṣe ká máa kọ orin yẹn. ẹ jẹ́ kó máa mú ẹ jẹ́ kó máa mú ẹ jẹ́ kó máa mú. ẹ ń bára wa náà.

ilé yorùbá ìjọ àwọn èèyàn lọ́jà everybody ló ń jẹ́ ní lórí iye àwọn èèyàn lọ́jà yẹn náà ẹ lọ sọ́dọ̀ àwọn èèyàn lọ́jà yẹn náà. Agbára wà agbára lọ́wọ́ yìí wá wà láti ṣe ìṣẹ̀lẹ̀. Thank you ẹjọ́ ìdílé aláàfin ọ̀gbẹ́ ọba ìjọ ẹjọ́ ẹjọ́ ìdílé ìgbẹ́lọ́gbẹ́ kẹ̀kẹ́ sọ́dọ̀ ìgbòho aláàfin àjọsà sọ̀dọ̀ ìgbòho mímọ̀ ìpáyọ̀ ìwọlé ẹjọ́ ẹwọ́ dìde káàkiri àgbáláyé láti sọ̀pọ̀tì wa tí sọ́dọ̀ ìgbòho ó ṣe ó ṣe ó ṣe.

ó mọ̀ pé àwọn ń gbọ́ fún Yorùbá kí lẹ rí sí ọ̀rọ̀. bàbá kí lẹ rí sí ọ̀rọ̀ bàbá tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ti Sunday kí rí sí ọ̀rọ̀ bàbá ti Sunday tó ṣẹlẹ̀. Hello, sir. Hello, hello, hello. Hey! jẹ́ mọ́tò lọ ẹjẹ́ tó dẹ́kù. Ah, bàbá mi kí lẹ rí nípa ọ̀rọ̀ bàbá ti Sunday Igboho tó ṣẹlẹ̀. ẹ kí lẹ sọ ẹ̀yin náà sọ̀rọ̀ sókè. àfà kí lẹ rí nípa ọ̀rọ̀ bàbá tó ṣẹlẹ̀. ǹjẹ́ ó tẹ́ yín lọ́rùn. ṣé ọ̀rọ̀ bàbá tó ṣẹlẹ̀ ṣó tẹ́ yín lọ́rùn àbí kò tẹ́ lọ́rùn. kò tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn Ìgbòho Sunday wọ́n bá fi ọ̀gá lẹ́ ẹ ṣe gan kí lè rí sọ sí tó ṣẹlẹ̀. kí lè rí sọ sí tó ṣẹlẹ̀ màámi lórí ọ̀rọ̀ ti Sunday Igboho. àkọ́bà àfi Sunday Igboho lẹ̀ ni o ń jà fún gbogbo wa ni o ń jà fún gbogbo wa ni kọ́ bá wa fi ilẹ̀ o. ẹ máa ṣe broadcast ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ ní bíbá. bàbá wa afẹ́kẹ́ máa ń sọ kí rí sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa ti Sunday Igboho ṣá. tó ń jà fún wa nílẹ̀ Yorùbá. kí ni àmọ̀ràn yín fún àwọn tí wọ́n mú wọn. bàbá mi ẹ̀ lẹ́ sùúrù o. Mama, what can you say concerning what is happening to Chief Sunday Adeyemo Igboho ṣá? What's your advice to the federal government and to the government of um, Benin? Abeg dúró. Igbo is not a criminal, he's a freedom fighter. Thank you very much bàbá kí lẹ rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday aláwa kan sẹ́ ẹ̀ bá a ṣe pọ́nú wo dùn. inú yóò dùn ṣé kí wọ́n fi Sunday ibi tó wà kí wọ́n fi lẹ̀. orí ẹgbẹ́ orí ẹgbẹ́. Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa pa bíọ́lá ẹ̀ mọ́ pa Sunday Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa ìpàdé ẹ̀ pa bíọ́lá ẹ̀ mọ́ pa Sunday Sunday ò ṣe é pa. as a student or working class what can you say about what is happening to our father today what advice can you give to the governor government of Benin ẹ bá wa star girl release Sunday Igboho. Igboho forever forever. bàbá ọ̀gá sí kò tó ṣe ẹ free rẹ kò sí kòkó tó ṣe bàbá nàìjíríà bọ̀dá ìwọ free rẹ we don't need any problem with them let them free let them. tí kò dára tí kò sábà yẹ tí kò dára. chop na ku chop na ku chop up ẹ bá wa sọ̀rọ̀ sókè ẹ̀sẹ̀ sí ọ̀sán àwọn ojú ẹ̀ bá wọn àwọn ọ̀gbọ̀n gbà. wọ́n ní kílẹ̀ nígbà tí joseph ń ṣe ti Sunday Igboho. a máa fọ ogbẹ lójú táwa fọ lójú ìlú yóò lè dá ní ṣọ́ọ̀dù a máa fọ ogbẹ lójú ní ṣọ́ọ̀dù. ẹ̀yin náà bá wa ṣáàjẹ òfin Sunday Igboho. Sunday ò ṣe pa ọgbẹ́ ẹlẹ́yìn ló ṣe fún Sunday. a gbọ́dọ̀ fún Sunday. ẹ sọ̀rọ̀ a gbọ́dọ̀ fún Sunday. Sunday ò ṣe pa.

báyìí ẹni tó lè sọ̀rọ̀ yóò tẹ̀ slow wọ́n máa ma sọ. Sunday Fabiola Sunday òṣè ìpàdé Fabiola ẹ má pa pa Sunday Sunday òṣè pa Sunday òṣè pa ìṣètè Fabiola ẹ má pa Sunday Sunday òṣè pa Sunday òṣè pa Fabiola ẹ má pa Sunday Sunday òṣè. bàbá kí rí sọ sọ́rọ̀ sí Sunday. Sunday ò ṣe pa Sunday ò ṣe pa Sunday ò ṣe pa. As you can see, it is peaceful and it is fun here. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 21st of July 2021.

pa ìpàdé pàbíọ́lá ẹ má pa Sunday Sunday ò pa Sunday ò ṣeé pa Sunday ò ṣeé pa ìpàdé pàbíọ́lá ẹ má pa Sunday Sunday ò pa Sunday ò ṣeé pa hello sir hello igbó igbó ẹdọ ẹdọ sir mo fẹ́ interview yín sir kí ẹ lè sọ nípa in sọ kí n máa tọ̀ ẹ̀ ṣọ́ yàrá yorùbá ẹ̀yà burúkú ni wa ò ní àwa ló ń jà fún àwa náà láti ṣe àwa yorùbá ni wọ́n ṣe pa bọ́lá ìdè wọ́n pa abiola wọ́n pa everybody yẹn wọ́n ti fẹ́ mú wọn fẹ́ pa báwa yorùbá ṣe wà níbo ni Gani Adams wà gbogbo eré níbo ló wà ṣe ló jókòó sínú ilé oúnjẹ àmàlà. Sunday ò ní Sunday ò ṣe é pa. ó yá ẹ máa lọ ẹ délé náà dúró. My pastor. My pastor, what can you say about um, what is going on today, sir? Hello, sir. The arrest of Chief Sunday Adeyemo Igboho, sir, in Benin Republic. I heard that uh, Sunday Igboho have been Benin Republic. I can tell you that is a fake news, sir. It's a fake news. Yes, sir. It's fake news. The people want to see your heartfelt desires to know if they will release him or not. So what advice are you going to give to them? They have to release him because he's and he's right. right, And then we are in support of his release. We are support for his agitation. Thank you so much. And then we, we want him to be released immediately. Thank without you. any condition. Thank, Thank you very much, sir. Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa ìpàtẹ́ ìpàwọ́ lọ́wọ́ ṣe é pa Abíọ́lá Sunday ò ṣe é pa. Like us, Koiki Media bringing the word closer to your steps, avec my hashtag I stand with Sunday Igboho Osha. Sunday Igboho is not a criminal. Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa can see the heartfelt um, desire. Sunday ò ṣe pa. ẹ share broadcasting. Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa. a fẹ́ kẹ́ máa ṣe broadcast yẹn tí ẹ bá ń wò. Abiola ẹ pa Sunday Sunday ò ṣe é pa. As you can see, there are thousands and thousands of people here. There are millions of people here.

gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ we have three hundred and fifty million people standing behind Chief Sunday Adeyemo Igboho Oòṣà they are standing for Chief they are standing for Yoruba nation they are standing for a new nation a new nation that benefit the Southerners a new nation whereby the slaves and everyone will be treated as right. Chief Sunday Adeyemo Igbohosa is never a criminal and he will not be a criminal. Afẹ́kẹ́ máa hashtag Mami, Màámi ẹ káàsán máa ǹjẹ́ ní nǹkan kan láti bá wa sọ Sunday Igboho tí ó lọ ní ìta kí lẹ lè sọ nípa ẹ̀. màmá ẹ sọ̀rọ̀ ṣé inú yín dùn bí wọ́n ṣe mú un. Afami, do you have something to say, sir? Uh, no, we are not happy that they arrest Sunday Igboho. Sunday Igboho did not kill anybody. He's only saying his own mind kò pa anybody kí ló gbé fún kí ló ṣe fún wọn ẹ̀yin ẹ̀ ṣe pé pé òkè o nǹkan tí òun jà fún yìí báyìí báyìí báyìí báyìí kẹjọ sọ̀rọ̀ ṣé bí àwọn x-men tí wọ́n ń pààyàn ẹ pè wọ́n ẹ bá wọn negotiate àwọn Boko Haram tí wọ́n ń gbéyàn ẹ pè wọ́n ẹ bá wọn negotiate kí wá lóde tẹ ẹ fẹ́ gbé o. àjọ ìjọba ọ̀dà tó ẹ máa bẹ bá bá sọ̀rọ̀ ok kí ló ṣẹlẹ̀ o nǹkan táwọn àjọba ń ṣe lélẹ́yìí o ìrísí tá àti fún ìfẹ́ fún ní Yorùbá nation lélẹ́yìí o wọ́n dẹ̀ mọ̀ ẹ̀ ń gbé ẹ̀ ń sọ pé kinní kan. wọ́n ò ní point ẹ ṣe gan ni bàbá mi. àwọn ọmọ Abíọ́lá àwọn ọmọ Abíọ́lá As you can see, this is the road that leads to Lagos. mo interview ẹ̀jọ̀ mo interview ẹ̀jẹ̀ tí wọ́n lọ. ẹ̀jẹ̀ bọ̀ sí ọ̀nà ọ̀yà oníkẹ́ oyè blọọkù ẹ̀ blọọkù. ẹ̀jẹ̀ bọ̀ sí ọ̀nà ẹ̀jẹ̀ bọ̀ sí ọ̀nà. ẹ̀jẹ̀ kí má tó sójà yìí lọ. aláwọ̀ aláwọ̀ wọ ẹ̀jẹ̀ kọ lọ ẹ̀jẹ̀ kọ lọ ẹ̀jẹ̀ kọ lọ. sọ sir. ọ̀gá good afternoon sir. morning sir. good afternoon sir ọ̀gá ayé yorùbá máa wá ara language. bàbá ẹ lálùbàdé kankan yóò ní bàjẹ́ ẹ ní parẹ́ láéláé ẹjọ́ Sunday Igboho ni wọ́n mú wọ́n ń jàfẹ́ tọ́ ọmọ yorùbá ni sà pẹ̀lú gọlọ́n ẹ ṣé bàbá nǹkan yóò ní báyìí ẹ ní parẹ́ o ẹ bá ń sílẹ̀ kọ̀ọ̀kan. ẹ ṣé bàbá. Thank you é ṣe ọmọdọ́mọ ẹ̀ máa wà tí. àṣẹ mi àṣẹ mi ọlọ́run ó kẹ́ ẹ gẹ́gẹ́ bí ẹ ti rí ẹ Ami tí a interview ń sìn ẹ ó sọ yìí pé wàá fi bàbá lẹ̀ pé ìjà wa náà ni bàbá ń jà màmí ẹ kásán ẹ kí ni ẹ rí sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìta. ọ̀rọ̀ yìí Àbújá ló yẹ kí gbogbo wa lọ a kàn ń disturb ara wa ń bí ó yẹ bíi national assembly ká lọ stadium ká face ẹ̀ squally ibi akọ̀ ń gbẹ̀mí ara gbóná. mọ́mí ìlọ sábà yìí fún ẹ̀ tí ń sàbújá ẹsẹ̀ lè tẹ̀lé wa lọ mà. ó yẹ nìṣó bẹ̀ ẹ wo kò tí dojú ẹ̀ náà ni gbogbo wa tó bá yá tó bá dojú ẹ̀ gbogbo wa. tó bá yẹ pé stadium kìnìún àbúdá jẹ́ airport ni. stadium àbí airport àbí national assembly. ẹ bọ pé ẹ lọ sábà àti kọjá báńdì wa ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá là ń jà fún àjàbọ̀ ẹ ẹ jẹ́ ká lọ sí house náà ṣe bí house wa national assembly wa let's go to the Oòduà ògbè yìí o. àṣẹ bàámi àṣẹ bàámi àṣẹ bàámi ẹ ǹjẹ́ ní nǹkan kan láti sọ mọ́ àṣẹ àṣẹ àṣẹ ẹ ṣe sà. màámi. inú wo dùn sí i no mo like bẹ ṣe ń sọ̀rọ̀ ni i love it èyí táwọn èèyàn fẹ́ gbọ́ nìyẹn tó bá ní àjẹ́ wà oṣó wà emèrè wà kí ló dé tí wọn lo pàwọ́ àwọn kó fi lọ gba Sunday Igboho sílẹ̀ tó Sunday Igboho wà bí ipò tí wọn jáde. àwọn ìyá wa sì máa jáde. ẹ kàn jáde o kàn jáde o kàn jáde o kàn jáde o àwọn ìyá wa máa jáde ẹ ṣe. ó ṣe kọ́ mírímírí o kàn jáde o. Good afternoon, sir. Good afternoon, my brother. Yeah, do you have something to say concerning the arrest of Chief Sunday Adeyemo Igboho? Yeah, he was arrested at um, Benin, uh, Benin Republic yesterday. So. On what basis? What did he do? I don't know. And the Benin Republic government, they want to hear um, the testimonies of people before they release him because they are not going to be releasing him to the Nigerian government for what they might actually do with him. So they want to hear your heart desires. They want to see what you are doing. So what advice can you give to them? and what testimony can you give about Sunday Adéyẹmọ Ìgbòho ẹ má tí ì lọ ẹ má lọ To me, he did not offend anybody because he's fighting for the right of his people. That's all. Thank you. Oh yeah, oh yeah, oh yeah! máa lọ. Ọ̀gbẹ́ni bọ́ọ̀lù ọ̀gbẹ́ni tó tó ń lọ bá ìfúnná sí òṣèlú. Good afternoon, ma'am. Now, what can you say about what is happening? Ma'am, ẹ sorrow, eh, sorrow. pé ṣé wọ́n ti mú Sunday Igboho according to ṣe pé àti pé wọ́n yẹ post pé wọ́n ti mú and besides me ni obìnrin kò wọ́n lè rí eré èèyàn bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ̀ọ̀kan pé ṣé lóòótọ́ ni wọ́n mú. ẹ Benin Republic government ni wọ́n mú due to because àwọn Nigeria àwọn location four one nine interpol but Benin Republic wọn ò ní release ẹ fún Nigerian government so wọ́n fẹ́ gbọ́ testimony tiyín bóyá káwọn filẹ̀ àbí káwọn máa filẹ̀ so kí ni èyí ìfẹ́ sọ. Ah, kọ́ filẹ̀ o torí pé kí ni ó ń jà fún ẹ̀tọ́ nàìjíríà ni o kọ́ bá wa filẹ̀ o kọ́ jọ kọ́ bá wa filẹ̀ ó ń jà fẹ́tọ̀ nàìjíríà ni kọ́ bá wa fi sílẹ̀ dẹ́n àwọn ìjọba wa kọ́ tó wọlé wọ́n máa promise wọ́n máa ṣe bá máa ṣàwó lọ́wọ́ tí wọ́n á débẹ̀ tó wọ́n wá jọba láwọn ẹ̀kúnnù lórí which means kò yẹ kó máa rí bẹ́ẹ̀ torí wọ́n ṣe bẹ́ẹ̀ ní ìlú òyìn kọ́ bá wa filẹ̀ aláàánú. ẹ ṣe gan ni màámi ẹ ṣe sílẹ̀ wọ́n filẹ̀ fún wa àbí. ẹ̀fàdé yẹn máa ń lẹ̀ kò ṣeé pa bẹ́ẹ̀ ṣe pa Tinubu Bọ́lá Ìgè kí ló kọ́ ṣe fà ẹ̀yin èèyàn ti rogún sí bàbá ọ̀rẹ́ jù. Thank you. ṣé Hey, hey, I'm going to

wọ́n láwọn DSS ń bọ̀ wọ́n fẹ́ wá èèyàn bí you can hear what is happening o you can hear o. wọ́n láwọn bá mú un pa tó bá ní lára yóò máa pe. fẹ́ẹ́dúrà ní bíbá ẹni DSS la fọ́n. Gbẹ́sẹ̀ tẹ̀ ń bójú ọgbọ́n pé ọ̀gá àlọ́ bẹ́sẹ̀ lẹ́yìn.

rédíò nàìjíríà tó ti báńdì. wọ́n ti lọ́dọ̀ lọ́dọ̀ àwọn lè fi kọjá ẹlẹ́gbẹ̀ẹ́ àbí kankan ó pa bí kàyé. Koiki Media bringing the world closer to your doorstep. Káwọn gbogbo eléyìí. Thank you. tí wọ́n fi àwa èèyàn bá fi ẹ̀hónú hàn lórí bàbá. as you dey hear am dem talk say dss wan come here come keep people peaceful protesters like say something dey do their head. yes o. abi na crime to peaceful protest again. i no hear i no know. abi na crime to fight for your nation yoruba nation. I mean, a crime to fight for the for the uh, uh, release of the people. Ẹ̀yin ò lè yọ gbogbo ẹ̀ náà ni. Ẹ̀yin ò lè yọ. Ẹ sọ Yorùbá. Yorùbá. Ó máa dá ọ̀tá. Yorùbá lè sọ. British ò gbọ́ Yorùbá púpọ̀. Ó gbọ́ broken. Ó gbọ́ broken. Koiki Media bringing the work closer to your steps. today being the 21st of July 2021. lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tó ń sọ pé kẹrẹ kájì. àwọn ọ̀rọ̀ àwọn kìíní ẹ̀ ṣe wà látijọ́ tí wọ́n ti ṣe kìíní bàbá yóò pààyàn uh-huh. kò ṣe gbá. south west governor gan lè they can they, they, they can prove it wọ́n ṣe meeting lọ́jọ́ o they they they they said it kò pààyàn náà. ẹ wo òun lélẹ́yìí ṣe bẹ́ẹ̀ rọ́wọ́ mi orí mi ìwé irun pọ̀ lórí mi tẹ́lẹ̀ wọ́n sá àwọn wèrè yẹn wọ́n sá mi ládàá ní Ògbómọ̀ṣọ́ ni sá mi ládàá lórí sá mi ní gbogbo ara lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run tó ní pé àwọn nǹkan díẹ̀ díẹ̀ wà lára ọ̀gbẹ́ni wọ́n pa àwọn mẹ́fà lórí mi àwọn mẹ́fà nínú wọn wọ́n sá mi báṣabàṣá ni ẹ dáhùn ọwọ́ yẹn ló jẹ́ sọ ọwọ́ yìí mi gbọ́ ọwọ́ yìí wù mí bí mo bọ́ gba àdá orí orí mi ga báyìí gbà yẹn ọ̀rọ̀ last month sísà kí ló ṣe yí. ṣètò ẹ̀ báwọn èèyàn ń bínú lọ́wọ́ náà.